الحمد لله حذركم من المخالفة بالفتنة والعذاب يقول سبحانه فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد عبدك ورسولك كما صليت على آل إبراهيم وبارك على محمد عبدك ورسولك وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم عباد الله اتقوا الله تبارك وتعالى اتقوا الله تبارك وتعالى باتباع سنته صلى الله عليه وسلم وبترك البدع هي الكرامة يقع إذا مصبدا رغبة ولا اعتبار nítorí fìtínà ló lè fi bẹ̀rẹ̀ jáde o fìtínà èyí ló lè jẹ́ ló lè padà níbi sí àṣìṣe ẹgbọ́dọ̀ ṣiṣẹ́ lọ àti sísá ìmọ̀lẹ́ sí àlá. kí sì ni wọ́n jọ kẹ́yìn ẹ̀kọ́ àti sísá ìmọ̀lẹ́ sí àlá ìgbìyànjú. ẹ̀yọ́ ń tẹ́ ọ́ náà wọ́n bá ìdáwó bídà ẹ ṣọ́ra fún àdáda lẹ ẹ ṣọ́ra fún àwọn ọkàdé tún tó ti ní pé kò sí ní láti dá lẹ́yìn ìlú wa sọlọ́lọ́ ọ̀bàdàn ayọ̀tẹ̀lẹ́ gẹ́gẹ́ bá lùmọ̀ ẹ̀ nígbà tó máa wọ́n bá ti tó àyàká ẹ̀jẹ̀ àlùyẹ̀wò mọ́ àtìmọ́tò lẹ́nu dín lẹ́kọ̀ọ́. وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا láti gbàgbá ayé àti ìgbàkalẹ̀ ní ọjọ́ àrọ́fà ní hajj ìdágbére náà kò sọ́lá ń lè nígbè ní òun náà ti mo fẹ́ sí yín fún yín mo ti fẹ́ àti ìjẹ́ra mi lé ní ọwọ́ ayélujára mi lẹ́sìn lásìkò àyẹ̀ wá láàánú kọ́kọ́ náà wọ́n là sí àdá kò sí fẹ́ kó sí mọ́ sí mọ́ táàbọ̀ ipa mẹ́rin kù kò lè sí àlè sí mọ́ àlè sí àgbàdì kù á pa ẹ̀sìn jẹ́sìn ẹ̀yin fún àdáda rẹ̀ ìdáhùn sọ̀rọ̀ àpèjì níjà ó ti di bíbí àdìsọ́lálà àdìsọ́lálà ní ti tó máa máa ti ẹsí bí tí mo ní ìgbẹ̀yìn rẹ̀ ni. ẹ sọ̀rọ̀ fún àwọn àdájá rẹ̀ àwọn ti tó kúrẹ́sì wọ́n máa lẹ ẹsẹ̀ lọ́kùn àti ohun tí ó ti pinlẹ̀ wọ́n láyọ̀ ọ̀pọ̀ náà. nínú àwọn kan tí ó ti pinlẹ̀ fi ádáà níbi irun tá a máa ń pè é. oníkàmá ti bí pinlẹ̀ àwọn olùbílà ẹ̀mí náà ṣe ìtọ́ni

nígbà tá a pèrún yẹn àwọn ìrìnsà àwọn mùsùlùmí ni wọn fẹ́ wá ní ọ̀run a sì mọ̀ wípé àwọn ìrún ọ̀rẹ́ yẹn yìí a ní àwọn súnà ìka tó fi máa ń ṣáájú àwọn mí bí ó rọ ayé náà lábẹ́rẹ́ èyàn lè ní láti àmẹ́nu ìwé ẹ̀kọ́ fẹ́ máa lé wẹ́rẹ́ wẹ́rẹ́ yẹn wọ́n máa fi ẹsẹ̀ swíìlì ìmáa ti sọ́ọ̀bù èèyàn yóò dálẹ̀ fẹ́yìn ẹlẹ́sìn òun bẹ́ẹ̀ ti náà fi làǹtẹ̀ òun fẹ́ kíra ká mẹ́rin sáré láyé la. sọ́dọ̀ tó bẹ́ẹ̀ ni máa wíwá rẹ̀ wà rẹ̀ lẹ́yìn ìgbà tá a bá pè wọ́n sẹ́yìn àdáda rẹ̀. ẹ sọ̀rọ̀ fún àdáda rẹ̀ àti ohun tí ó ti pínlẹ̀. irú ìdá tó máa wáyé pẹ̀lú fọ́ọ̀mù ẹ̀yà níbi ẹran ilé adáhùn yẹn máa ń pa. bóòlù wọn tún ká àdáda rẹ̀ bẹ́ẹ̀ òun ni tí wọ́n tẹ̀ka ẹran ilé àkàpàló fóòmù kí òkú báyìí òun ló ní ẹran ẹlẹ́yà rẹ̀. àyẹ̀lẹ́ ẹ̀dẹ́gbẹ̀ sọ wọ́n fẹ́ fẹ́ràn ẹlẹ́yà wọn akọ́kọ́ lọ lálùwà lálẹ́ sáà fẹ́ kírun. irun lè ní ẹ́ ti àlọ́ alákọ́tọ́ ti fẹ́ yẹn òkè. bẹ́ẹ̀ náà ni tọ́wọ́ àti àwọn ìtọ́lọ́wà tó ń tẹ̀lé àbá alálùwà alákọ́tọ́ ti bá ọ̀sẹ̀rẹ̀ ẹlẹ́yà gbígbá mẹ́. ẹ sọ́ra fún àdádálẹ̀ àti oúnjẹ òní níbi àwọn ọdún ọdún ọdún táwọn yẹn máa ń lè ẹ ti bá sọ fún wa ìgbésẹ̀ lọ́sùn ẹ̀ ti ní o tẹ̀lé mo ti ń pààrà ní gbogbo ìgbà dájú ní àkókò gbogbo wọn kò ní àyè ẹ̀sìn mi. nínú àdádálẹ̀ táwọn yẹn máa ń lè lé ìtọ́kẹ̀ ní ìjọ tó bá ṣẹ̀rí àwọn bí ọdún jáká àbọ̀dún léyà àwọn oníkọ́ wá sí ìgbà lọ́dún tó ká wá lọ sẹ iná oríṣiríṣi tí wọ́n gbára lù àyẹ̀bẹ̀ kọ́ iná kan ẹjẹ́ arúgbó wọ́n gbára lù sí ikùn nítorí ọdún gbogbo eléyìí fún tí òfin ìpínlẹ̀ àti àwọn akọ́jú wọ́n gbára lù nígbà táwọn èèyàn máa sọ ẹ mọ bí léyìí ṣe rí ìdílé wa ti nìyẹn torí nù kẹyìn wa dúníyà lọ́wọ́ àkásí kásọ́jú wọ́n gbára lù lé gbogbo yẹrẹyẹrẹ yòòyò lọ́wọ́ àtúmọ̀fà tí ní ọmọ agbójú wò lókè lè yà rẹ̀ àti tó lè kò ní ìpìlẹ̀ nínú ẹ̀ bẹ́ẹ̀ ni ní ẹ máa ṣe ayélujára ibi ọdún tí wọ́n bí mi ní kọ́ máa sọdún rẹ̀ ìgbè fóun sọjọ́ sí òbí dúpẹ́ bọ́lọ̀ fóun ti fi yé báyìí ó ṣe lè máa bá nígbẹ́gbẹ́ àìsí ìyá máa tó ti ṣe láwọn àtọ́tún yìí láti gbà tó ti bá wọ̀ ẹ̀sọ́ra fún yàrá fìlì ìṣáàbì ìsìlámì níbi àwọn kan wà ní orin orin islam làwọn kọ ẹ̀rí àwọn orin yìí àdádálẹ̀ ní gbogbo àwọn orin náà máa ń gbọ́dọ̀ ní bẹ̀rẹ̀ sí lẹ́yìn máa lọ bá àwọn mùsùlùmí kẹ orin mùsùlùmí ni wọ́n kọ irú àwọn orin ọjọ́ olóorin táwọn oníṣu fi dálẹ̀ ẹ̀rí títẹ̀lẹ̀ láti gbé irú àwọn orin rẹ̀ dẹ̀rẹ̀dẹ̀ ẹ̀yẹ́ bóde ìyẹn lè fi ẹni tó bá mọ̀ nípa àlùkò áàdì ó sì dálẹ́kọ̀ọ́ nínú àlùbọ̀hánà àdúgbò àyàfi tọ́ba jáde pé àwàdí àyè ogun wọ́n wá ń kọ àwọn orin yẹn orin dárí ewì ní o kò ní bẹ̀fẹ́ tó kò ní péré ló ké àwọn ẹlọ́jọ́ mọ ogun tí wọ́n fẹ́ lọ sí jihad yẹn tí wọ́n fi lè máa gbéra lẹ̀ yàtọ̀ síbẹ̀ kí ẹ wá lóhun lórí kan kí ẹ kíní kan ní àdébí àti máa dá mọ́ afẹ́fẹ́ làwọn ẹ sọ̀rọ̀ fún àdádálẹ̀ àwọn àdádálẹ̀ kan tó máa ń bẹ níbi kíkọ́lé kódà àwọn amáṣe àdádálẹ̀ fi wọ́n kọ́ mọ́sálásí kan nínú ẹ̀ náà ni ká máa sí mọ́sálásí pẹ̀lú ayẹyẹ ẹgbẹ́ abẹ́rẹ́ sí mọ́sálásí nígbà náà wà kọ́ káwọn àgbẹ̀fẹ́ yẹ jágbó yọ sórí rẹ̀ nígbà náà kọ́ àdìgá máa fèrò sórí rẹ̀ lẹ́yìn tí ọba nẹ́dà tó ti gbọ́ fún alùpàtà èdè fi bóyá ti ní àmínà lọ́rọ̀ à ń tó fà. ilé kan ní fún ẹbí ọlọ́run bá sánà ọ̀dánayọ̀ nàgbélágbé ní ẹ̀dá wọ́n yóò dára bí hásùn kájẹ́sì máa dá ọkọ̀ náà ọba bẹ̀. lọ́sọ̀kì ìlànà bí ìlànà olóògùn ìwé ìlànà yóò máa sàkọ̀mọ́ bẹ̀ nínú mọ́sálásí rẹ̀ láàárọ̀ àti nírọ̀lẹ́. àwọn owó ìjáàdùn àwọn èèyàn kan ti dé láàtọ̀ wọ́n abẹ́yọ̀ ń hàn sí kiri la. tó ti fi òwò kátàkárà kò tẹ̀sí nípa àwọn lágbègbè òdìbí ìrẹsì ọlọ́run ọba sùhàn. àtàkàtà ilẹ̀ ti kásẹ̀ wa mú ayẹyẹ. àtàkàtà ilẹ̀ ti kájú máa ṣù nítorí bá fẹ́ sún mọ́sálásí. àti kájú àgùn náà nítorí bá fọ́ mọ́sálásí náà. ẹ sọ̀rọ̀ fún àtàkàtà ilẹ̀ àti ohun tí ò sí pẹ̀lẹ̀ bí kéèyàn máa kí àsíá sùhàn nínú ìgbẹ́jú máa ń bá ìtú jẹ́ kíkọ́ jù yẹn ẹ mọ̀ pé ní nàìjíríà nìyí wọ́n kí á sí aláàárọ̀ tọ́májú pèsè ìjọba àti jíjà wọ́n kí á sí aláàárọ̀ pé àti orílẹ̀-èdè nàìjíríà ike ọgbọ́dọ̀ jẹ́ pa nígbà lọ́ba ti lọ́ba ti rí láti sàkọlẹ̀ àdáńdá rẹ̀ nílé tọ́gbọ́dọ̀ bí ní àdọ̀lá àlàyé èyí tó lágbára pọ̀ fún bí ní àdọ̀lá ẹ sọ́ra fún àdáńdá nípa àtàmọ́sọ̀rọ̀ wọ sábàbọ̀ ká máa wá ìlú àti máa fọwọ́ pa kẹ́kẹ́ bí àgbáríkà bẹ̀. bí kéèyàn máa fọwọ́ ra ilẹ̀kùn ògiri wíńdò mọ́sálásí ni ọlọ́run bá ti wọ̀. ọlọ́ọ̀dì lọ́ba ní mọ́kàwá láyé sàtàrà àjàbà bẹ́ẹ̀ àjáyé wàá láwọn ìmọ̀ tó pọ̀ ẹlòmí lè aṣọ lórí báyìí máa fi lù ú báyìí máa fi rárá. à gbogbo kódà kó jẹ́ mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam ẹ̀yà ni wọ́n fi ń wá àlùbáríkà ni ọmọ àbọ̀ pa bí èsì ṣe bí tí wọ́n lè bọ́ ọmọ ọ̀gá bí àrùkù lè yàmá ni àwọn mímí tó lè bọ́ ọ̀gá ni. bákan náà kíyàn lọ gbé Al-Qur'an táwọn sí mùsàm kíyàn gbé sínú múndò ìjẹ́ kí lè tó fi gbé bẹ́ẹ̀ wọ́n fi ń wá àlùbáríkà ni. ọ̀ ẹ̀kọ́ gbé bẹ́ẹ̀ lè bóyá àwọn ní dírẹ́fà ti fi ọ lọ ní àbọ̀fẹ́ sáré wo kẹ̀kẹ́ mbẹ̀ ṣùgbọ́n kò gbé bẹ̀fẹ́ à kó sọ ni ọmọ òbí wá sàgà mo gbé kóra sí ibẹ̀ bíjà ni ẹ sọ́ra fún àdádálẹ̀ nípa ìmọ̀ àti àwọn àtẹ̀kù tí ò ní túmọ̀ lásàtẹ̀kù tí a kò pẹ̀lú tí olórí làbí sàtẹ̀kù sọ́dọ̀ ọlọ́run pẹ̀lú ìmọ̀ ìgbàgbọ́ làbí sàtẹ̀kù sọ́dọ̀ ọlọ́run ọba pẹ̀lú jíjẹ́wọ́ ẹ̀sìn àti sàtẹ̀kù sọ́dọ̀ ọlọ́run ọba. bákan náà pẹ̀lú àdúrà ẹni eré lè fi sàtẹ̀sí lọ́dọ̀ ọ̀rọ̀. àbọ̀kà máa wá sàtẹ̀kù pẹ̀lú yẹn nìkan bí ọlá alágbájá iyì kínní kan kódà kọjá sí pé pẹ̀lú záàkì nàbì bídíàt ìgbà ọlọ́run bá gbàdá nàbì kínní bẹ́ẹ̀ náà lọ. sílẹ̀ òbí nù ẹtọ́ láǹfààní àti kàgbélé tí ò sí mọ́ ẹni tẹ́lẹ̀ kan ní ẹ̀tọ́ lọ́dọ̀ ẹ̀tọ́ dẹ̀ dá padà tẹ́jọ ẹ̀tọ́ yẹn kékeré ni ó ti ńlá mọ́ lọ́wọ́ ó dẹ̀ fo ogún láyẹn padà dáadáa la fi sáńtẹ̀ sọ́dọ̀ ọ̀lọ́ ẹ sọ̀rọ̀ fún bídà ìbádọ́lá ìwé ìlú tí wọ́n wáyé nínú ìṣẹ̀lẹ̀ yìí níbi ìsìnkú àwọn àbá àwọn àmà ń tẹ́ láńláwò bá wọ́n á kú yìí pẹ̀lú fún wọ́ yóò kú nínú yìí pẹ̀lú pé wọ́n ti kú jáde fi sáré yọ apákẹ́ kíníkà bídíà àti kálọ́ máa ń gbé kẹ̀kẹ́ sí yé bẹ́ẹ̀ ni mẹ́ta náà ní kéèyàn fẹ́ kú tó kú sí kíbálò ráàtì yẹn ni kì í sì kéèyàn máa fi sùúrù òwò ìgbà mẹ́rù kà pé wọ́n dẹ̀ máa yọjú bàbá rẹ tó ń kú ò lè dí mọ́ ìpàdé ti jẹ́ òtún ní àlùfẹ́yà mọ̀ kọ́lọ́ ń ti wọ́n lẹ́nu àlùfẹ́fẹ́ ìyá rẹ̀ tó ń kó lè jí mọ́ kó sì jẹ́ ìyàwó ẹni bọ́jú ọkọ ẹni bọ́jú ọmọ ẹni wọ́n ti lọ bẹ́ẹ̀ nìyẹn báyà ní ọba alájẹ́ nílẹ̀ àáfi ní ṣe kó ti tó àti kó ti yẹ wọ́n àyẹ káyì bàbá ìbọn ní ju gbogbo fẹ́ máa tàkẹ́ mẹ́. bí ti àdìgálẹ̀ wà mú iye bẹ̀ ẹ̀wà lùyìn kí ni mú àdàgálẹ̀ ẹ̀ sọ́ra mu inú àdàgálẹ̀ òun náà ní ká sọ wípé òun dáwọ́ sí jọ́kẹ́ta làwọ́ sí ẹ̀dá kálí wọlé ọdún lọ gbé kejì rẹ wá ìwọ lọdà mi gbogbo wọn náà ìwọ lọdà mi ọmọ ẹlẹ́dẹ̀ ìwọ lọdà mi gbogbo ọmọ ẹlẹ́dẹ̀ àtijọ́ kẹta bíbí àdé nígbà tó kú bá kú ẹjọ́ kẹta làwọn ó ti ń bí àwọn túbú àlàwọn àti ènìyàn máa nítorí rẹ lọ sọ wọlé ebi obìnrin sí òkú kan ìyàtọ̀ sọ́kùn tó bá lẹ́sìn ẹ̀ tó láyà ẹ̀ tó ẹ̀rù ariwo táwọn yẹn máa pa níyàwó ẹ̀ kú bí bàbá ẹ̀ kú ẹni rẹ̀ kẹ́ kú ó lè dájú sẹ́rẹ̀ lọ́jọ́ ní àtijọ́ kejì nígbà tẹ́ bá ṣe bó ti bá àdúgbò ti yẹ lọ nípa ẹ̀. àmọ́ ẹ chicago jọ mẹ́ta ó fi nìkan lónìí bóyá bàbá ẹ̀ ló kú àmọ́ ọmọ ẹ̀ àyùmọ̀lé sí ẹ̀jẹ̀ ni yàtọ̀ sọ́kọ̀ ẹ̀ ìkápò kò ní sọ̀tọ̀ kújọ́ mẹ́ta àwọn bá tó lọ́ọ̀ àbí dọ́kẹ̀tà làwọn oṣù tó súnlẹ̀ làwọn abẹ́ mi à jíjẹ́ àlẹ́ yìí náà ẹ̀dùn sí kì í ṣe súnlẹ̀ kẹ̀kẹ́ àbí ẹ̀fọ́ àti ogójì ọjọ́ ń tiwa àgógójì ọjọ́ yẹn kì í ṣe ẹsẹ̀ sí àwọn kékeré wọn ni. àádá tó ń fèrè àwọn oníjà àwọn fìràwọn náà ni wọn ni ẹ̀yin náà fi máa ń gbọ́ náà fìràwọn ọba faraon lẹ́yìn náà máa ń gbọ́ ẹ̀dá àwọn pé kékeré ni. àbí ẹ̀fọ́ ká sọ fáṣí sàrà àkókò sàrà àtàwọn ẹgbẹ́ tó rúkú ọjọ́ la fi jó tí wọ́n bá jáde o gbogbo ẹ̀ pátá dáadáa lẹ̀ kò sígbà tó yẹ oye ṣe sàrà wọ́n kì í ti ti sàrà ọ̀kà náà sàrà àtàwọn àti ìyẹn lè kó títí mọ́sálásí gbogbo alábàánkọ irú mọ́sálásí wà yìí ìdẹ́sì kódà obìnrin ẹ̀rí lè nìyẹn àdéhùn akọ́lé ẹ̀kọ́ ni wọ́n máa káwọn èèyàn lẹ́sìn àdéhùn ẹ sọ̀rọ̀ fún bídíà irú yìí tó máa ń wáyé àdájá rẹ̀ níbi iṣẹ́ hajj àti ọmọràn àwọn míì tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní bóòlì ilé ọba wá ti ní àdúrà kọ̀ọ̀kẹ́ tí wọ́n bá fi fún ipò ìbọn mẹ́tún méje wọ́lọ́ọ̀dì àdájá rẹ̀ ẹ̀rí. àti ẹ̀kọ́ ká máa ṣe lọ́pẹ́yìká lọ́hùnmọ́ lọ́pẹ́yìká níjàmbá tí èsì kíkẹ́ ń papọ̀ lẹ́ẹ̀kan náà àti òun ni mọ́jà ti fi twenty seven nù Ramadan nìkan èèyàn sọ fún ọmọ àlọ́ أقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين في مركز هذا المغارب استغفروه واتوب إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه وموالاه والاه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اتقوا الله عباد الله إنه على ذلك في طريقة صرف هنا ذلك ما وين في الحروب كينما وين wíwá ìlọ́dà wíì pẹ̀lú bí ẹ lọ ṣe pàrọ̀ nǹkan tó máa ń tó kọ́ àtúrọ̀ kí ẹ tó mẹ́rin lọ́rùn yàtọ̀ sí kòbí sàmì pé ọbẹ̀ bíi dẹ́rẹ̀ rẹ mọ̀ dẹ́mọ̀ báwọn yẹn máa ń tó tù mẹ́rin wọn lọ́rùn o lè yàtí sàmì àtọ̀ rẹ̀ náà tóbi lè kọ́kọ́ mẹ́rin òun ni nítorí pàtẹ́bí sọlọ́ àtọ́lá ń sọ wàhálà abẹ́lé yìí pé. لا يبقين في رقبة بعير قلادة قلادة من وتر إلا مدعا wọ́n gbọ́dọ̀ sẹ́ẹ̀ lọ́rùn ràkúnmí àgbékọ̀ kan tó ti fi wọ́n mú láti fi irin tí wọ́n fi ń ta ọkà yẹn àti kí wọ́n jà kú. ilé rẹ̀ làwọn tó máa lọ sún lẹ́kẹ̀. gbogbo àwọn eléyìí àwọn bíbí àti tó yẹ kí tó lé láti fi lọ́bẹ̀ẹ́ tó sẹ́ẹ̀ ní ẹ̀yẹ́ yẹn wọ́n máa lágbára jù sẹ́wọ̀n bá níbi sọ́dún wáyà sálá ń sọ yìí pé iná rúkọ wọ́n ti sàmá ìmọ̀ wọ́n ti wà lẹ́kàtúwẹ̀ ìmọ̀ akọ́kọ̀ àti ìtòsókúso àtòfó àtòrọ̀ àtòsófẹ́ ẹ̀bọ̀n ni gbogbo eléyìí ká sọ́ra fún nínú àwọn àdáda rẹ̀ tí òsínú làrá sálẹ̀ bí sọ́dún wáyà sálá ń wá ní. àdáda rẹ̀ kan tún bẹ láwùjọ pé báwọn yẹn wà lọ́ọ̀ sọ ọdún mẹ́wàá àwọn ń tè jáde ìjáde bò ìjáde tó fi jáde pé ìjáde tó yẹn fẹ́ẹ́ ṣe ọlọ́ọ̀ṣẹ́ pẹ̀lú ọjọ́ kan àdádálẹ̀ àbí yẹn ṣe pẹ̀lú ní wọn pé báyìí ni pẹ̀lú àwọn ọjà máa báyìí là á fi ṣe ó dàdádálẹ̀ ẹ̀ẹ́dọ́ kan ní ogójì ọjọ́ ní àbókéré sí bẹ́ẹ̀ ni èyí tó wà nínú ẹ̀sìn ní ká fi dá wà ọba ti rọ̀ lọ́wọ́ ọba mọ̀ ìfọ̀fẹ́ kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn fún ọkẹ́ ní jáde tààrà ọmọ àlọ́ ó gbé bẹ́ẹ̀ ọba ò lè tiẹ̀ wálé mọ́ ọ̀fẹ́ lọ kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn nígbà tó ti mímọ̀ ohun tó fi káwọn yẹn. nínú àwọn dáadáa lẹ́kọ̀ọ́ yẹn ká sọ́ra òun náà ní àjọ àbí àzíkiri ká máa ṣe níjà máa ká máa pariwo. àwọn mi ò ní tẹ́lá zikiri tẹ̀lé tàǹdé ni à ń pàwọn èèyàn ni. àwọn tẹ̀ ń kọ́ látọ̀dún mẹ́wàá tí wọ́n wá mọ̀ wọn ò mọ̀ ọ́ láti jọ ìṣẹ̀ wọ́n lè pè náà wọ́n fẹ́ wọ́n fẹ́ aláwo ayayayaya kájọ àtiwíkúwí lè ṣẹ̀ wí. tó nípa bẹ́ẹ̀ bí kí òjàmbá yín náà dáadáa lẹ̀ kama tàdó àti gbólóhùn kan náà nínú àdájá lẹ wọn ní pé tá a bá fẹsẹ tàbílù àtàmú tẹsùn bá a lọ́wọ́ ọwọ́ náà tẹbi sọlọ bá àtàlánkà òjijì Ọlọ́run sọlọ bá àtàlánkà jẹ oyé wa ìgbésẹ̀ rí àwọn ọmọ níka yẹn mọlùmọlá tó mùsùlùmí ọdún wọn á fi wọn lè rí nígbà gbé àwọn pé kí láfi sí ẹsùn wọn kódà wọn dẹsùn máa yìn wọn lẹ́nu gbọrọ ọjà tí pé sẹ́ńtù bá yóò fi lè jáde lọ ni o lẹ́yìn náà ti pé sẹ́ńtù bá fẹ́ fún dání ẹ̀ka náà pé kéè ṣe mùsùlùmí gan lónìí àwọn ẹlẹ́sìn kan ni wọ́n ní tó ti bá wọn jìyàn wọn ò sí ṣe mùsùlùmí rárá. bákan náà káta tó àtẹ́káṣe alifáṣíà àdáda lẹ́ni o kò nídìí tó nídìí kọ́ tó fi alifáṣíà àwọn yẹn tó ti wá pín tọ́bájú kò wọ́n sàdọ̀ bísí láì mẹ́ta kúrò aláwọ̀ mẹ́ta àáyá tẹ́lifù sí i tó ti ẹgbẹ́ àtàkùn sí àti títúláì mẹ́ta tún ọlọ́run mẹ́ta yìí àwa tá a wà láyé gan la ní ìjẹ ó ti tọrọ ntọ́lọ́ ẹ̀sọ́lá ní ká máa fi láàárọ̀ ká máa fi nírọ̀lẹ́ òun làwa àdá máa fi gbogbo wa má àtẹ́wò ti máa ń tẹ̀lẹ̀ nìyẹn gbogbo ìgbà tí ìgbà yóò sábẹ́ sílé fún bíbí aláàjẹ báyìí tún ẹ̀sán ni. torí bí àdáda rẹ̀ wọ́n ti wá pín tọ́bajọ́ra tọ́ba jáde pé ọmọ àgbélé pọ̀ta nínú àti iná wọ́n ti gbin bẹ́ẹ̀ olùbẹ̀ gbogbo eléyìí ká sọ̀rọ̀ àwọn àdáda lẹ̀ nínú àwọn àdáda lẹ̀ òun náà ní kí ẹ sọ pé zàgá tó ń pèsè ọ̀ àwọn akówó yọ ọlọ́ ní bíjà ibi owó ni ẹ lọ fi yọ àgbóde àjẹsà kan owó kí ẹ sọ fún un máa fi tiẹ̀ sínú rọ́jà ìgbà tí ọdún bá yí ká owó èèyàn kálówó yẹn péye mílíọ̀nù lónìí lápẹẹrẹ ó sì dárí pé mo tọ́ jẹ́ rìsọ́ọ̀bù zaka àtọ́jú wá mílíọ̀nù lọ́sọ̀ lọ. a tún wá rí déédéé déètì òní táwọn ọ̀sùn tẹ́wọ̀n àbíké nínú ìjùmọ̀dáyé tó láì yóò tún kóòlì lọ́ba kóòlì lèyàn yọ zaka èèyàn tó sọ pé inú ọlọ́jà tó tó ń torí ọ nínú àwọn àdáda rẹ̀ èyí tó ti pé máa ń tẹ̀lé láàrin àwọn ọlọ́mọláyà ìyẹn lè má gbajúmọ̀ lọ́dọ̀ tiwa nígbà yìí báwọn fẹ́ bẹ láwa náà ń ṣe wọn ni kó sì gbà tí wọn bá fẹ́ sí ìyàwó kí wọn lọ sí pèpele mọ̀lẹ́kọ́tù làárù sẹ́yìn ẹ̀sìn mọ́rọ́ àga wọ́n yẹ ká lòkùn lẹ̀ ọkọ̀ pé mi ọ̀fẹ́ wọn á ti aga gagara wọn ni ọkọ̀ àti ìyàwó ni ó láti fi wọ́n fẹ̀ wọn àmọ̀ wọn bẹ̀ kẹ̀yìn lẹ́yìn máa wò wọ́n àwọn níyì o àwọn ẹni tí wọ́n padà gbára wọn kó tó bá yà wọn lẹ́kùn yẹn o gbogbo eléyìí àdáda nìyẹn wọ́n ká tọ́ra fún un bákan náà ká sọ pé àṣà àtìmọ́ láàṣà àtìlẹ́yọ̀ láàṣà àtayẹyẹ àdáadáa lẹ̀. lóbi àgbà máa ń pàkíyèsí lọ́pọ̀lọpọ̀ ọ̀gá bí akókòdọ̀ dúnrín mọ́ nítorí bí àwọn ọmọ bíi ìgbésí wọn bá padà ń dàgbà wọn máa wọ ìwé tí ọba ń tàkùjọ pa tẹ ìlípa lẹ́kọ̀ọ́ àti lẹ́kọ̀ọ́ ńgbà tá a fi kọ́ mọ èèyàn bí ìsìnkú náà nìyà rẹ̀. torí bẹ́ẹ̀ ẹ sọ̀rọ̀ àwọn àdáadáa lẹ̀ èyí tó tún máa ń wáyé nínú sálámà sálámọ̀ àti ìbọ̀wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tí wọ́n bá ti sálámọ̀ sí ẹni wọ́n bọ̀ lọ́wọ́ lọ yọ wá fi ọwọ́ yẹn tẹ igbáyà lẹ́yìn sálámọ̀ ọmọ ìdílé àjò àdáda rẹ̀ kò nípìnlẹ̀ rárá lọ́sọ̀tọ̀ ẹni tọ́lọ́ ọba fi sálámọ̀ rẹ̀ títí àtẹ́kẹ̀ tọ́lọ́lọ́ọ̀ àdìwálé òṣèlú tọ́bajà àti yóò máa bá àwọn tó jòkó ní ọba àbà wọn lọ́wọ́ ẹni tó wọlé yóò máa bá àwọn ẹni tó jòkó lọ́wọ́ níjà ni. mo bá wa tó tún náà òun ni alimusa fáhàtó indasala èyí tá a bá pàdé ara ẹni nìkan là á sálámọ kìí ṣe wípé yẹn wọlé àtàlẹ́ lèyàn fọwọ́ kìí ṣe pé pàdé yẹn wọlé lèyàn máa lọ bọ gbogbo àwọn lọ́wọ́ àkàlẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n tí yẹn bá pàdé ara ẹni là á fọwọ́. ayélujára nínú àwọn bíbí àtọ̀yẹ̀ká tọ́ra fún òun náà ní ká lọ máa mẹ́gbé sàárà ìjọ kẹfà tó ń gbéjọba yìí láwọn àti sàárà ẹ mọ̀ fáwọn yẹn ní jímọ̀ làwọn fi máa ń fi sí ó lè nítorí òkú òun kẹrin ẹni tó ti sálà bí i kò síjọ́ ní ìhòòlè ti sàárà àìbẹ̀tẹ̀ tí ẹ̀kọ́ kí yẹn gbé ọwọ́ sórí sàárà kọ́ máa ṣáájú àti lápapọ̀ pé ẹni tó ẹni tí ẹni tó ṣe sàárà yìí ọlọ́run gbàdúrà rẹ̀ òun tó fẹ́ kó níbi ìwọ láti kún lè yẹn lẹ ẹni ó ti sàrà tó kù wá ní kẹsì bó dùn wá dùn ni. òjijì ọlọ́run sọlọ bá ẹsẹ láti kọ́ wa lẹ́kọ̀ọ́. wọn ní lẹ́nu ìjọba ti dáadáa sí kò kí a fi hó. ẹ̀yin náà ìgbìyànjú kẹsì dáadáa rọ́pò. bẹ́ẹ̀ bá rí mo kẹsì ẹsẹ dáadáa yẹn ẹsẹ fún bí jẹzákàlọ ẹyọrọ. kẹsì ti lè rí gbọ́dọ̀ jẹzákàlọ ẹyọrọ. ẹ̀yin náà ti ti dáadáa tọ́ rọ́pò rẹ̀ nìyẹn sẹ́wọ̀n pẹ́ ni ẹlẹ́wọ̀n láwọn pé wà á ń tó ọjà ìjà ọmọọmọ ọ̀kẹ́ yọ̀ nínú àdáda lẹ́ka ẹ̀ka tó sọ́ra mu òun náà lè tó máa ń wáyé níbi irun wa wọn ní ká máa pààrà kíkìlì jẹ́ ni mo ti sọ lẹ́yìn irun ní jamaa àti ká tó pé ra bá ti kírun tí a bá fi kú lóòtù ẹ̀ ẹ̀ làwọn mọ́tàlá ti kẹ̀lẹ́ ni wọ́n bá ti ká tó bá àtàlá yìí ìmọ̀mọ́ wa ọmọ ẹ̀jẹ̀ máa nítorí pé àlùkò lóòtù nìyí tí àjálù bá dé kò sí bàtà lè wò àjálù ìṣẹ̀lẹ̀ ńlá tó lágbára ìgbà ọ̀gá ń tẹ́ ṣe wọ́n fẹ́ wá ń pa àwọn èèyàn pa púpà láti wáyé àlè ṣe kùnú ní ẹnu gbogbo rà gẹ́gẹ́ bá ń sọ sálá ṣe ṣépè fáwọn ẹni tí wọ́n pa àwọn alálùkọ́ láti méjì òní ń ṣe kùnú ní gbogbo àkókò òun ó di di ẹgbàá kù ìbádọ́lọ́ ẹ̀tọ́ wa fún àdáda rẹ̀ irú àwọn èyí tó máa ń wáyé nínú ọ̀run wa pẹ̀lú káfọ́ ọkọ̀ kó ṣe fi jẹ̀mọ́ àkejì látàwọn àti mọ́sálásí gbogbo ìgbà kódà yọ máa yà ẹ lẹ́nu ìgbà ó ti jẹ́ lẹ́yìn ebi báwọn àkọ́kọ́ láyé ètò ẹ̀jẹ̀ ọ̀yà ẹ̀yin náà máa fẹ́ máa ẹ máa fẹ́ jẹ́ lórí ìtàlọ́ ẹ fẹ́ káàdé òkè ju ara ìjẹ́ mẹ́rọ àdádálẹ̀ kò ní bẹ́yìn ó pọ̀ mọ́ máa lọ sí ìjẹ́ mẹ́ẹ̀lẹ́ẹ̀kejì ní mọ́sálásí gbogbo ìgbà àyẹ̀bẹ̀rẹ̀ tẹ̀ kọ́ mọ fẹ́ ṣe ń di ààyè láti ṣe súnà pé mọ fẹ́ ṣe fẹ́ fílà nítorí àdéhìí lọ́dọ̀ àyẹ̀kù lọ́wọ́ lórí ẹ̀. ẹ tọ́ra fún adádálẹ̀ ìdòdè bí máa ń wáyé nínú ààwẹ̀ òun náà ní kí ẹ sọ pé Ramadan tó wọn àti kọ́ máa pé táàtì ọkùnrin ni wọ́n máa pé wọ́n ní kí ló dé à nítorí fọlọ́run pé wà ní sókùnmí lulẹ̀ àìsíjà náà ẹ jẹ́ kó kà pé. sálọ́wọ́ àgbà ọmọ ọgbẹ́ dáàbì lò àdébí sọlọ láì sálá lọ́wọ́ bẹ́ẹ̀ sì yóò yóò ka mẹ́wàá àkọ́kọ́ mẹ́wàá lẹ́ẹ̀kì oṣù fi wọ́n ní máa ń jẹ́ ní ọ̀sẹ̀ lọ́wọ́ ni ó jẹ́ kó gbé kí ẹ wá ta fún ibi òun gbé àyẹ̀bẹ̀ òun máa wà nínú àwọn tuntun ìlú yóò yọ gbàgbà sí nínú rọjà sáájú nínú sàràdì yóò tún wá gba láti nínú Ramadan àwẹ̀ rẹ̀ ọjọ́ náìtì gbogbo eléyìí àdáadáa lẹ gbogbo nǹkan bá ti já dáadáa lẹ bí ìyẹn bá lòun fi sin lọ ọgbà rọjò inú hadith Aisha wọn ni Ọlọ́run ti lọrọ àdìhà wọn ni wọn káàkiri tàbí ìdàkùnrin náà ha dà wọn lé tàbí ọgbà rọjò ẹjọ́ ọ̀rọ̀ àrọ́dà báyọ̀ tó ti ṣe wàhálà tó ọlọ́run nígbà lẹ́nu. bákan náà sọ́ra fún àdáda rẹ̀ èyí tí máa ń wáyé nípa àlùkò áàdì. ṣùgbọ́n àwọn èèyàn wọn ọ̀gbọ́n kẹ́bẹ́ yìí mo fi wọ́n sọ ní gọ́mọ̀dé abákẹ́kù rání mọ́. abẹ́ẹ̀sì àpérò kan abáfẹ́sì ìjókòó kan ní mùsùlùmí wá ní wá onísùnmẹ̀ wá ní wá abáfẹ́sì bá ní sọ̀rọ̀ káwá ní ọ̀yà kìrá àtúlùkọ̀ ọ̀yà ẹni kọ́mọ kí ó jẹ́ ọgbọ́ ọ̀tà kọ́kọ́ kí Kùránì fún wa náà ẹ̀ gbogbo eléyìí náà ọwọ́ àná àdáda rẹ̀ àgàgà kéèyàn bá tọrin mọ̀ kí ìbá ti fi wáyé lẹ́ẹ̀kọ̀ọ́ kan ṣùgbọ́n ẹ̀ tọrin mọ̀ pé gbogbo òun yóò tẹ́ wá ti fẹ́ẹ́ ti báyìí àti kẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú kẹ́rà àdùnkọ̀hán ọ̀dà dáadáa lẹ́sìn. lábẹ́ àdùnkọ̀hán dáadáa lẹ́ máa wáyé mẹ́ òun náà lè ká pín àwọn súra kan pàtó ká pín fáwọn èèyàn gan. subhanallah mọ̀rẹ́ sí ìgbà tí a wà ń gbéṣe káwọn bàbá wa máa ń lọ sí àjọ àjùmọ̀ àjùmọ̀ àbáyé àti ẹ̀mọ̀ pé kò jẹ́ ká máa tún jókòó àpéjọ ni pé wọ́n fi kótó bá àjùmọ̀ ẹ̀rí wọ́n á máa fẹ́ àwọn tó wà bùjá sí ìdáwákà wọ́n ní ìdáwákà wọ́n fi ká bàbá kan bẹ tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí àwọn tó wà bùjá padà mẹ́rin yẹn láàbìlà àdìlọ́mọ. bàbá ní báyìí ó tó sì ṣe é kú ni mọ̀mọ́ dáadáa ní àárọ̀ kù ó tó sì tó fi kú náà ni. ìgbà bá fẹ́ wọn yá àti ọ̀rọ̀ ọlọ́run bá wọ́n yọ ọba fún òun owó òkú ní kẹ̀kẹ́ lọ́wọ́ tẹ́lẹ̀ ẹ bá tó fún òun láti ìsọ ìsọni gbogbo yóò tún sọ orí fún òun. ẹ̀rí táwa pín súrà kan fáwọn èèyàn kẹfà tó gbé èèyàn bíi àtìmẹ́rin èèyàn bíi ìzáwá káàkiri gan. ẹ ò fi sọ wípé ẹ̀yin èèyàn nínú tẹ́ bá sọ àwọn àbá àdúgbò yìí nílẹ̀ lẹ́ padà fi bú wọn ìgbà tẹ́ ṣe àdíyà fún wọn ni wọ́n fi ń parọ́ fún yín a ní ẹ máa fún wọn ní nǹkan tẹnu wọn kú tẹnu wọn bá kú irọ́ ni ó ti kún láwùjọ díẹ̀ ọ̀sá kọ́lẹ̀ kẹjọ́ wa lọ ọ̀sá kí iye ya sí kan fún sọ àti iye sáwá kankan fáìlì ọ̀sá kọ́lẹ̀ tó bá wà fún ọ̀rọ̀ tó lẹ́nu pé pé kò lè ní gbòǹgbò rárá bí yóò sọ̀rọ̀ káwá gbé ọlọ́ọ̀dì nídìí àná lẹ́yìn náà nìkan máa lọ bẹ́ẹ̀ ẹ ṣàdúrà lẹ́yìn bàtà àdìgẹ náà yìí ẹ ṣàdúrà àdìsìkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn èyí tí máa ń ṣẹlẹ̀ ẹ tọrọ fún àdáda rẹ̀ èyí tí máa ń wáyé nínú àwọn ẹ̀lẹ́yà àdìwọ̀n ayíyá láwọn òru àtàwọn ọjọ́ mi bí ká máa sa ẹyẹ lẹ́dàdì ìṣúra ìwọ̀n mìíràn àdáda rẹ̀ ni ó mọ̀ mọ̀ pé gbogbo àwọn àtàǹgbọ̀ wáyé tàbá tẹ tí wọn bá rẹ nìkan mọ wọn padà tilẹ̀kùn náà wọn wà nǹkan bí ìsọfara yìí. òrùlé ẹ̀sìnlẹ̀ sáwà mìíràn nínú àwọn bíjà àti mòlídì mòlídì lọ ibà ìbáṣe wà sí mẹ ẹgbẹ́ wà sí síbò mi títẹ ní gẹ́gẹ́ sáàtì tó mòlídì ni ẹ sọra fún àdádálẹ̀ èyí tó ní pé máa ń wáyé nínú àlùwàlá ilé yẹn wọ́n tẹ̀ fi àdádálẹ̀ yẹn púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ nítorí ẹ̀sìn náà ẹlòmíì fẹ́ẹ́ fi islam òkè ròdò ní. ǹjẹ́ kí ló dé onígbà tó wọn ọmọ aníyàlò àlàmọ́ ọmọ aníyàlò wọn máa ń dà nígbà tí yẹn bá fẹ́ẹ́kì lóko èyí tọ́já ní pé àwọn èèyàn sábà kọjá ń bẹ̀ ju èèyàn kọ̀ọ̀kan lọ èèyàn wá fẹ́ẹ́kì èèyàn fẹ́ẹ́ rù èèyàn wá rẹ́ni tí ó gbèrò àníyàwó lèèyàn dà ní ẹ̀rọ sọ̀fẹ́ nìyẹn.

ànábì sọlọ́lọ́ àrùbọ́lá ó ní kí nàmọ́ àgbáwọ̀lù bí nìyà gbogbo ní gbogbo ó ní ìṣẹ̀lẹ̀ pẹ̀lú àníyàn. bíjà ní dáwí gbóná wà ní ẹ̀jáde sílẹ̀ lọ́wọ́ ẹ̀sùn bá dàgbà wájú àkàtà sàlọ̀ aláfúnkìnì èèyàn ní ìbẹ̀rẹ̀ ní ní ọmọ àgbẹ̀. àyẹ̀dẹ̀ kan gbà tá ń sàlọ̀ àlá lọ́wọ́ ọwọ́ ti ní àwọn àdúrà kápá ló àdúrà tọwọ́ àwa níbi ìjókòó oúnjẹ kátà ń jẹun lọ bàbá kan bá ní bàbá jẹun ọba mú papò ọjẹ ní wíwíwí à ẹ wá àdó àwọn ilẹ̀ ìṣẹ́lẹ̀ ó ní ìdíkẹ́ yẹn sàdó àlórí pé ẹ fẹ́ rún papò ẹ káàdé bí òní àrùn papò ẹ má jà kínní yẹn rú alẹ́bí ní àrùn papò tó lọ náà bá mẹ́ lọ fún un àdó àwọn lọ́wọ́ àlórí pé yẹn ó sì ná gbogbo àwọn arúgbọ́jẹ yà á fi láwọn yẹn fún díẹ̀ ọmọ ẹ sàdó àlọ́ ọ̀fẹ́ kí wọ́n ti wà lẹ́mí rẹ̀ wọ́n ti kọ́ ọmọ ọ̀fẹ́ fọ́jà sí Allahu Akbar tó bá lè jẹ́ náírà fún sí Allahu Akbar kí ló wà lẹ́mí rẹ̀ ọba ẹ̀dá ti mọ̀ káwa lọ bá sábà kẹgbà tó bá dáńgá lọ alálọ́wọ́ àbí yóò tó wá pa gbogbo àwọn eléyà dáadáa lẹ̀ gbogbo sábẹ́ ọ̀rọ̀ ẹ̀yọ̀ kan sókè ọ̀rọ̀ náà ti di mọ̀ lẹ́yìn tá jẹ́ mùsùlùmí alẹ́ islam ìmọ̀ta fẹ́ ṣe yẹn torí ìtàlá ẹ̀fẹ́ ti ṣe torí Allah lórí tó ń gba àwọn tó ń ṣe dídí àyẹ́ yẹn gbogbo wọn pátákó yọ ọlọ́run wọn fẹ́ ṣe wọn fẹ́ ṣe wọn náà ṣe ṣùgbọ́n nǹkan ẹ̀yọ̀ kẹtọ́ já àwọn ilé tó ṣe déédéé ìlànà Nabi sallallahu alaihi wasallam méjèèjì ti gbọ́dọ̀ nígbà tá a bá fẹ́ fọ́lọ́run bá gbà أن يتقبل منا صالح الأعمال وأن يجعلنا من المتبعين لسنته المخبتين للبدعة في الدين إنه قدير على ذلك ومن إجابة كبير أقيموا الصلاة يرحمكم الله